orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ tẹ́ ẹ bá fẹ́ rí mi tẹ́ bá ti dádúgbò tá à ń pè ní tẹ́ bá ti dé ìlú Ògbómọ̀ṣọ́ tẹ́ wá dádúgbò tá à ń pè ní màsífà ẹ̀yin lè sọ pé ẹ̀ lọ sílé abẹsẹ̀mọ́sífà láṣẹ Èdùmàrè ẹ o bí wọn bá júwe ọ̀dọ̀ mi fún yín àrẹ̀ní tí ó mú yín dọ̀dọ̀ mi torí náà ẹ má jẹ́ kí a wo ara wa níran ṣe rí nǹkan tó ń pè ní ìdè nǹkan tó lágbára ni tí ayé bá di eré èèyàn àti àti bọ́ ìmọ̀nira ẹlòmíì ayé ti dé àti lọ́kọ wọn ti dé àti láya wọn ti dé àti gbé rere sínú ayé ayé ti dé mọ́lẹ̀ débi wípé kò sí nǹkan tó lè dáwọ́lé báyìí kò lè yọrí sí rere torí pé ó wà lábẹ́ èdè torí pé ó wà nínú èdè torí pé èdè ń bẹ lórí ẹ̀ ìdí inú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ nínú ayé yìí wọ́n ń dààmú ìdààmú tẹ̀ sí ń wò yìí ẹlòmíà wò nọ́mà ni ọ̀nọ́mà ni ẹ̀ ń bí ìlú ṣe rí ni bí ìlú ṣe ń lọ ni ẹ kò ní wo àwọn tí ìlú dùn fún àwọn tí ìlú le fún àwọn náà mọ̀ fi ṣàpẹrẹ nítorí pọ́ wà lábẹ́ èdè ni kò ní wo àwọn tí ayé rọrùn fún ṣe eré àwọn táyé ní láwọn inú ọmọ fi ṣàpẹẹrẹ ayé ara rẹ̀ torí pé wà lábẹ́ èdè ni tí èèyàn bá wà lábẹ́ èdè nígbà míì gan tán bá túyàn lẹ̀ tán tí wọ́n bá ṣe káìkáì ẹ̀yẹ dẹ́nà fúngbà díẹ̀ ẹ di ẹran kan mọ́lẹ̀ fún bí ọjọ́ mẹ́wàá níjọ́ ẹ bá tu kódà tẹ́ ẹ bá sọ pé káì káì ẹran ò ní kú lójú kan náà torí kò ní mọ̀pọ́n ti tú òun ó túmọ̀ sí pé èdè jẹ́ èdè ó jẹ́ nǹkan tó burú jáì kí ló kọ́mọ̀jẹ̀ ká bọ́ sánú òde ká mọ̀ bọ̀ sínú òde ká mọ̀ bọ̀ sábẹ́ ìdè ìdè póríṣiríṣi gẹ́gẹ́ bí mo ti sọ ṣùgbọ́n gbogbo ìdè yóò wò ìdè yóò wù tó wù ká wá máa bá wa jagun àbí lábẹ́ ìdè yóò wù tó wù pé ẹ ẹ tó tẹ́ ìwò pé wà lábẹ́ ìdè yóò wù tẹ́ ìwò pé ah nǹkan kan ní ṣẹlẹ̀ tí gbèsè ayé mi fi ń lọ báyìí ìdè ni ìdí ni tí mo fẹ́ fi ṣe àtúndì ìsìta àtúndì tó dájú ni àtúndè tó dájú ni tí Elédùmarè ó sì jẹ́ kó bá omi ara àti ẹ̀jẹ̀ yín mu tí Elédùmarè tí ó jẹ́ kó bá omi ara àti ẹ̀jẹ̀ yín mu hmm. ìdè Elédùmarè ní járe ẹni tẹ́ ẹ̀ sì wà lábẹ́ èdè Elédùmarè ó tù yín gbogbo ẹ̀dákẹ́dà tí bá ń bẹ lábẹ́ èdè lónìí Olódùmarè ó tù yín lẹ̀ Olódùmarè yóò tù yín sílẹ̀ kò ní jẹ́ kí ẹ sínú ìdè kò ní jẹ́ kí ẹnì kankan kó parun sínú ìdè àwọn tó láyé wọn fojú àánú wò yín wọn fojú àánú wò mí wọn fi wo gbogbo wa pátápátá wọn tú àkúrò sílẹ̀ kúrò lábẹ́ ìdè Elédùmarè Elédùmarè ọba tó dá wa ló tú a sílẹ̀ kúrò lábẹ́ ìdè torí pé téèyàn bá wà lábẹ́ ìdè gbogbo nǹkan tá ń pè ní ìrọ̀rùn nínú ayé yìí kò ní rí o gbogbo nǹkan rẹ̀ ní ọmọ nira ní ọmọ nira láti ṣe ṣùgbọ́n ẹni tẹ́lẹ̀ Èdùmarè ọba jẹ́ kó wà lábẹ́ ìdè gbogbo nǹkan rẹ̀ ọmọ rọrùn ni tó bá rí pé nǹkan nira fún ọ láti ṣe àṣeyọrí nira fún ọ láti ní ìgbéga nira fún ọ láti ní ẹ ń lo atúndè yìí wò tó dájú pọ́nbélé ni tó dájú pọ́nbélé ni àwọn tá a lọ wá òun ni mo fẹ́ kà yìí àwọ̀ apẹ tá a bá ti gbé apẹ jókòó kalẹ̀ ìtókù a sì ní pé àwọ̀ orí ọ̀ka kan tó láṣẹ lẹ́nu àwọ̀ èso yèrèpè tó pọ̀ díẹ̀ á dà sínú rẹ̀ náà bàbá ti forí ọ̀ka sí i awa akɔ ẹyẹ ɛga akọ ẹyẹ ɛga awa si asi wa akeke wá akeke mẹ́ta àkekè mẹ́ta ọ̀pọ̀lọ́ mẹ́ta ìpò ẹṣin mẹ́ta ìpò ẹṣin mẹ́ta korofo ẹyin tó pọ̀ díẹ̀ náà á wá sí á wá wọ egbò túdè egbò fi atari àjà mẹ́ta á fi si ẹ wá jẹ́ àjọṣe yìí tó bá ti di pé àjò tán ẹjẹ́ àṣe díẹ̀ lọ́sẹ̀ èyí tó bá pọ̀ ẹjẹ́ àdá sínú ògèrè pupa tá a bá ti ń wọ ọṣẹ yìí ní alẹ́ ká tó sùn tá a bá ti mọ̀ ká ṣe tán ti fẹ́ lọ sùn ẹjẹ́ àlọ́ wọ ọṣẹ tá a bá ti wá wọ ọṣẹ tán ẹ bá ti wọ inú ilé ẹjẹ́ àlá ògèrè epo ìsì ẹjẹ́ àgbàdúrà sílẹ̀ dùmọ̀rì pé gbogbo ìdí ayé mi tí ò jẹ́ ṣe rere tí ò jẹ́ ṣe báyìí tí ò jẹ́ báyìí dákun bá mú kú ẹjẹ́ àgbàdúrà sáwọn alálẹ̀ àwọn tó lé dùmọ̀rì ká lọ pé ẹ mi lẹ̀ kẹ̀ wá wo ohun tí ò ṣẹlẹ̀ lórí iṣẹ́ yín lórí nǹkan tẹ̀ ń lé lórí ìgbéga tẹ̀ ń wá lórí àṣeyọrí tẹ̀ ń wá Olódùmarè ó tù yín lẹ̀ torí táyé ọba dé nígbà míì àtòjú àláwá bí wọ́n bá sì tu nílẹ̀ ńgbà míì àtòjú àláwá ẹ lọ ṣiṣẹ́ yìí ẹ rí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ látòjú àlá bọ́ sójú ayé tẹ́yìn ló fi wí pé a mo dúpẹ́ pé Olódùmarè ti tù mí sílẹ̀ mo dúpẹ́ pé Olódùmarè ti padà gbàdúrà mi ẹ̀yin nìkan kọ́ lẹ́ẹ̀mọ́ sọ àwọn èèyàn kan tún bá yín sọ bẹ́ẹ̀ pé a. Ah, ọlọ́run mà ṣeun o àdúrà lágbájá ti gbà ọlọ́run mà ṣeun o lágbájá mà ti rí ìtúsílẹ̀ ọlọ́run mà ṣeun o lágbájá mà ti rí ìwòsàn gbogbo tá a bá lò fún lábẹ́ pé afẹ́kẹ́lẹ́ Olódùmarè tú wa sílẹ̀ kó lábẹ́ èdè àkókò ń bẹ Olódùmarè ó wà fún wa ní ìdẹ̀ra àlàáfíà àtòmìnira tó péye àdúrà wọ́n gbà o àdúrà wọ́n gbà o àdúrà wọ́n gbà o a ò ní kú sábẹ́ èdè torí náà lọ gbìyànjú ṣe tí mo fi síta yìí kẹ́ ẹ wo títóbi Elédùmarè nù rẹ̀ ẹ sì rí wípé iṣẹ́ ni Elédùmarè sì nífẹ̀ẹ́ wa yóò bá wa lára mu àṣẹ Èdùmarè.